إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ fún ọlọ́run وبا ó ṣe ní rọrùn fún wa láti péjú sí àyè alálùbáríkà yìí. Ah, nítorí àti rárá wa létí àti nítorí láti tara wa jí eléyìí ó wà nínú ohun tí ọlọ́run ọba ọba àlekè ọlá tí ó fi ṣe tẹ́rìbíyà fún òjísánlá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó pa aláṣẹ wípé wa dhakkir fa inna dhikra tanfa'ul mu'minin máa ń ṣe ìrántí nítorí pé ìrántí a máa ṣe àwọn mùmíní àwọn olùgbàgbọ́ òdodo a máa ṣe wọ́n láǹfààní àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kí ó má ṣàfi wá ṣe kòńgẹ́ kí ó jẹ́ kí á jẹ́ ọ̀kan nínú àwọn olùgbàgbọ́ òdodo tí ìrántí tí ó máa ń ṣe láǹfààní torí pé kì í ṣe gbogbo ẹni tí ó gbọ́ ìrántí náà ni ó ṣe láǹfààní. àdíọ́kàn oníkálukú tí ó fi ń tẹ́tí gbọ́ ìrántí ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ṣùgbọ́n àwọn tí ó ṣe láǹfààní náà làwọn tó tọ́nà ọba ti ti àdá yẹn rí wa fún wa yẹn àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba fi wá ṣe kò ń jẹ kí a máa péjọ sí ààyè ìrántí torí pé kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe ọgbọ́n wa bí kò ṣe pé ó wu ọlọ́run kí ó fi wá ṣe kò ń jẹ ká wà nínú àwọn tí wọ́n wà ní irú ààyè yìí nínú àsìkò yìí kí ọlọ́run kí ó má ṣàì gbà ní ìjọsìn fún gbogbo wa atọrọ àlékún ìkẹ́ àti ìdẹ̀kùn ọ̀tí sálà Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ kí ó má ṣàì máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹde alùkìyàmà kí ọlọ́run ọba kí ó má ṣàìkà wá fún wa. lẹ́yìn náà bi'iznillahi ta'ala gẹ́gẹ́ bí ìkéde ti síwájú lórí wípé tíra tí a máa kà nínú ọjọ́ tòní ní ẹ̀yìn ìrun Maghrib ní gbogbo ọ̀sẹ̀ òun náà ni tírà tí ó gbajúmọ̀ yẹn tírà alálùbáríkà yẹn èjì àmọ̀ sí al-arba'un èyí tí àfa àgbà al-imam muhyiddin. زكريا يحيى ابن شرف الدين النووي رحمه الله تعالى ايتوما kí ọlọ́run ọba kí wọ́n sá ìsan àfáà náà ní ẹ̀san orí. tíra yìí tíra kan ni tí àfọwọ́ ní tíra náà tí ó sì ẹ̀sà àwọn ọlọ́kan òjọ̀kan àwọn àhàdí sínú ẹ̀ àwọn àhàdíìsì wọ̀nyí wọ́n ní láti ṣe pẹ̀lú ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ìdájọ́ tí mùsùlùmí tí ó ní bùkátà sí nípa ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn àti ìṣẹ̀mí torí pé ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí gbogbo wa ti mà kì í ṣe ẹ̀sìn kí á kan sàlùwàlá ká dájú kọ àlùkébìlà ká kí ń lásán ẹ̀sìn tí ó ṣe ètò gbogbo ohun tó ń jẹ́ ìsẹ̀mí ni gbogbo ohun tó ń jẹ́ ìsẹ̀mí pátá òun náà lẹ̀sìn Islam wá tó fún wa tó fi má kátàkárà wa jíjẹ mímu wa ìwọṣọ wa ìwọ wa fa subhanallah kò sí nǹkan náà nínú ìsẹ̀mí wa tẹ́sí Islam ò tó fún wa tíra yìí ọlọ́run ọba wa ní kí tíra náà jẹ́ alálùbáríkà lọ́pọ̀ ọgbà tí irú tó ṣẹlẹ̀ sí tíra yìí tó bá ṣẹlẹ̀ àwọn olùmọ̀ wọn a máa fi ìdí tírú ẹ̀ fi ṣẹlẹ̀ tì sí àníyàn ẹni tó ṣiṣẹ́ torí pé àwọn rí pé àrùbáwọ́nà nàwáwíyà láti gbàtà ti wà ní kéékèèké láti ń gbọ́ pé tíra kan jẹ́ bẹ́ẹ̀ títí tá a fi wá tó bá a ti wà lónìí yìí náà tíra yìí àwọn èèyàn ò tí yìí kà àti ìrí tíra mi fi jàrọ rẹ̀. kìí ṣe pé àwọn àhàdíìsì wọ̀nyí kò sí nínú ìwé mi àbáwọn ẹlòmíì náà wọ́n jókòó káwọn náà sa àwọn kí ṣe intiqa'ul àhàdí nínú àwọn kutub àhàdí àbí wọn ò tí ì ṣe ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ṣùgbọ́n kò pa iná èyí tẹ́ ìmáàmù Nawawi tó ṣe eré ló fà tí àníyàn bá dáa ọlọ́wọ́n bó fi àlùbáríkà sí iṣẹ́ kó dàbí iṣẹ́ náà kéré àpèjúwe tíra yìí lónìí òun náà ni tíra Hisnul Muslim tíra kékeré yẹn tí a mọ̀ ní Hisnul Muslim ó dá mi lójú pé nígbà tí a fọ òní tíra yẹn ń kọ́ al-sheikh al-qahtani tí wọ́n bá sọ fún wípé tíra tó ń kọ nínú kọ̀rọ̀ yàrá rẹ ní saudi tíra náà wọ gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin ayé yóò ní ẹ̀rọ ni ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá ti àlùbáríkà ṣe tíra náà kò fẹ́ ẹ má sí èdè kan láyé lónìí tí wọ́n ti translate tíra náà sí tí wọ́n ti translate tíra náà sí ilé ìlú ọjọ́ ṣe pé àníyàn ṣe pàtàkì púpọ̀ imam malik rahimahullahu ta'ala nígbà tí wọ́n fi kọ kíra wọn tí ó gbajúmọ̀ yẹn al-muwatta wọ́n níbẹ̀ ni àwọn olùmọ̀ náà bẹ̀rẹ̀ sí kọ al-muwatta'at al-muwatta'at wa pọ̀ káàkiri muwatta imam fulan muwatta imam fulan wọ́n làwọn ọmọ akẹ́kọ̀ọ́ imam malik wa sọ pé yọ ìrẹ́ imam àwọn muwatta'at ti pọ̀ ní lágbègbè àwọn ìlú mùsùlùmí wọ́n lè dìde ìmáàmù Malik wọn náà ni pé ma kana lillahi yabqa wa ma kana li ghayri lillahi yafna gbogbo èyí tó bá jẹ́ tọ́lọ́m òun ni ó ṣẹ́kù èyí tí kì í bá ṣe tọ́lọ́m ó lè ta o àwọn èèyàn lè sùrù wó ṣùgbọ́n ẹ̀fọn lásìkò díẹ̀ bẹ́ẹ̀ bí ó padà wá parí náà kí ọlọ́run ọba kí ó ta ìsan àfa onítìrà yìí kí wọ́n ṣàìsàn ní ẹ̀sán òre ìbẹ̀ nínú àwọn tó jẹ́ sí pé ìṣẹ̀mí wọn ọlọ́run ọba ti àlùbáríkà sí ìṣẹ̀mí wọn àfa náà àfa náà àwọn olùmọ́ni kò tó forty five years láyé tó fi kú alimami Nawawi ìyẹn ni pé ó sì wà lọ́dọ̀ lọ́lọ́run kò sọ́dọ̀ ṣùgbọ́n tí ẹ bá ka àwọn tíra tí àfa yìí kọ fasubhanallah ní agbègbè ìmọ̀ ìsìláàmù lónìí ẹ ò lè ṣe rìsáàjì nípa nǹkan kan nínú ìsìláàmù lónìí láì fíṣítì ìmáàmù Nawawi pàápàá jùlọ nínú ṣẹ́rùhù rẹ̀ ní Sahihi Muslim rahimahulahu ta'ala ẹ wàá wo bí ọlọ́run bá ṣe fi àlùbáríkà ṣiṣẹ́ mi yẹn ẹ wo ọwọ́ àsìkò tó lò yẹn ẹ wo ọlọ́kan òjọ̀kan àwọn tíra tó kọ kí ọlọ́run bá kí ó má ṣàì àwa náà ní irin iṣẹ́ dáadáa fẹ́ Islam. Uh, Al-Imam An-Nawawi rahimahullahu ta'ala hadithi alákọ̀ọ́kọ́ tí ó fi bẹ̀rẹ̀ tíra yìí òun ni hadithi tí ó gbajúmọ̀ yẹn ó fẹ́ẹ́ má sí hadithi tí ó gbajúmọ̀ tó hadithi yẹn ṣùgbọ́n bákan náà òun náà ni hadithi tí àwọn èèyàn àwọn mùsùlùmí nínú sẹ̀mí wọn nínú ṣèṣì wọn nínú lílọ bíbọ̀ wọn tí wọ́n fi ọwọ́ ẹ̀hẹ́ mú jùlọ àti sọ hadithi yẹn bíi bí orin kíkọ ẹgbọ táwọn ọmọ kéékèèké jọ fi ń kọ ni ó fẹ́ẹ̀ má sí ọmọ alẹ́ kéwú tí kò máa an amiri mu'minina innamal a'malu binniyati ó bẹ̀rẹ̀ mọ́sọ̀ máa lé kéwú tí kò má. òun náà ni hadithi àkọ́kọ́ tí imam an-Nawawi tí ó fi bẹ̀rẹ̀ síra náà nítorí pé àwọn olùmọ̀ ẹni ìṣíwájú rere wọ́n fi ẹnu kò lórí wípé hadithi yìí nítorí ìtumọ̀ tó kó sínú àti àgbọn tí hadithi náà mójútó nínú ẹ̀sìn àdíìsì náà tán kó jẹ́ jíjẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ tírà láyé kó jẹ́ sígbà àdíìsì tí ó fi bẹ̀rẹ̀ ní. eré fàtó fi jẹ́ sí pé tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà tí àwọn olùmọ̀ tí wọ́n kọ ẹ nǹkan àkọ́kọ́ tí wọ́n fi máa ń bẹ̀rẹ̀ rẹ̀ láwọn kutubul hadith òun náà ni hadith amirul muminin umar khattab radiyallahu ta'ala anhu wa arda kí wàá ní hadith yìí ń sọ gan ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta sẹ́yìn àwọn eh, sheikh muslim ẹ wọ́n rí pé tíra umdatul ahkam yẹn ti sheikh abdulghani al-maqdisi ẹ wọ́n rí pé òun náà hadith tó fi bẹ̀rẹ̀ òun lélẹ́yìn ní ìgbà tí àfa àlàyé hadith yẹn ẹni tí ó wá sí orí ẹ̀mí mi níbi wọ́n ṣe ń ṣe náà ni wípé tó bá jẹ́ sí pé ó bá dára lójú bí gbogbo àwọn tí wọ́n bẹ ní ìjókòó yẹn àwọn náà ni wọ́n bẹ ní ìjókòó yìí lónìí àbákan lọ hadith ẹlẹ́ẹ̀kejì ni torí pé afa ti ṣe uh, iṣẹ́ tí ó yẹ àlàyé tí ó tó múnádóko lórí hadith alákọ̀ọ́kọ́ wọ́n ní hadith amirul amirul mu'minin ó ní an amirul mu'minin látọ̀dọ̀ amirul mu'minin abi hafsin baba hafs umar ibn al-khattab radiyallahu ta'ala anhu wa arda wọn náà ni umar ọmọ khattab kí ọlọ́run bá kí ó yọ́nú sí amirul mu'minin yìí òun ni ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi orúkọ yìí pè nínú àwọn khalifa ah, òjísẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó gba islam ọlọ́run ọba fi islam rẹ̀ ó fi gbé ẹ̀sìn lárugẹ wa dhalika fadlullahi yu'tihi man yasha ọlá ọlọ́run a máa kún nǹkan ẹni tó bá wù wọ́n ló jíjẹ́ ọlọ́run a máa sọ wípé allahumma a'izzal islami bi ahadi al ìbéèrè ọlọ́run ọba ṣe àgbéga fún ẹ̀sìn islam pẹ̀lú ọ̀kan nínú àwọn umaru méjèèjì àwọn ní umaru méjèèjì àwọn náà ní umar bin khattab àti abu jahl wọ́n ní ọlọ́run ọba wa lo umar bin khattab radiyallahu ta'ala anhu wa arda ilé ìlú àti wọn fi ń pè ní alfaruq nígbà tí ó gba ẹ̀sìn islam wọ́n ń pe ọkùnrin kan wà nílùú makka òun wà gẹ́gẹ́ bí rédíò ẹlẹ́jẹ̀ ni tiẹ̀wé tẹ bá fẹ́ kí ròyìn tàn ká tẹ jí gbogbo aráàlú gbọ́ pé nǹkan kan ó ṣẹlẹ̀ ní kan lásìkò kan àwọn èèyàn kan ó sì wà níbẹ̀ ẹ ò lọ sórí rédíò ẹ sanwó fún wọn wọn a máa ànáwọ̀sì wọn máa pààrà wọn máa pààrà rẹ̀ nítorí kí ròyìn yẹn lè tàn ká kan bẹ ẹlẹ́jẹ̀ nínú ìlú Mẹ́kà tí gbogbo èèyàn mà bá fẹ́ kọ́rọ̀ tàn ká ẹ sá ti wọ àkànkẹ́ sọ fún pé ìròyìn yóò ti kàtà káàkiri ìlú maka wọ́n nígbà tí umaru gba ẹ̀sìn islam nígbà tí umaru gba islam wọ́n ní gbàrà tó gba islam tán ọ̀dọ̀ arákùnrin yẹn ló lọ ó wà lọ ó wà lọ sọ pé èmi ti gba islam wọ́n ní kò tí ì sọ fún un tán umaru ò tí ì sọ fún un tán tó pẹ̀lú ìdá tí fi sọ fún tí fi káàkiri pé sọ́bí ah, umaru umaru wa ń tẹ̀lé lẹ́yìn pé kazabta innama aslamtu kazabta innama aslamtu wọ́n ní kò tẹ̀ sí ìjẹ́ kí Umaru sọ àlàyé tó wò tán tó ti bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn torí pé Umaru akílè ó fẹ́ kí ìròyìn Islam òun lásìkò tí àwọn èèyàn ń ṣe Islam pamọ́ táwọn èèyàn lọ sá pamọ́ sí Darul Arqam ibẹ̀ ni wọ́n ti máa ń pàdé pẹ̀lú òjijì ọlọ́run sọ̀sẹ́lẹ̀ tó máa ń kọ́ wọn lẹ́sìn Umaru fẹ́ kí ìròyìn Islam òun kó tètè tàka gbogbo ẹnikẹ́ni tó bá lè kọjú òun kó akọjú òun ọlọ́run bá wa fi gbígba ìsìláàmù rẹ̀ ọlọ́run fi gbé ẹ̀sìn náà nígbà tí wàhálà pọ̀ eré ló bá subhanallah nígbà míì tí mo bá jókòó tí mo bá wó àwa mùsùlùmí bá a ṣe wà kò sẹ́ni kankan tí ń ní wàhálà lórí ẹ̀sìn wa ní ìsìnkú sẹ́ni tí ò ní ẹ má kírun lọ́jọ́ wọn àná kò sẹ́ni tí wọ́n ẹ̀yin ó lè pè ló bá ti ń pè irun yìí ìrun pípè níbo èyí ụlọ lọ yọrù kiri èyí gbọ́dọ̀ tí wọn mọ̀ pé yẹn ń kí ẹni tó bá gba ìsìláàmù gan òní tó bá ní gba ìsìláàmù yóò ní irọ́ ibo ibo lẹ ti pẹ̀lú wọn wọn ò sínú wa ṣùgbọ́n wa kò sí nira kankan àwọn tó ń ti nira wọ́n ti ń sẹ́sì àwọn nígbà tí wàhálà yìí pọ̀ síbi tí náà yìí dojú ẹ̀ tí ó kan pé wọ́n ṣe hijira gbogbo ẹni tó ṣe hijira pátá wọ́n yọ jáde nínú Madina ni àyàfi Umar Khattab radiyallahu ta'ala anhu àdúrà òun lẹni tó ànáwùsì ní gbòòrò Mẹ́kà pé òun ṣe hijira lọ́jọ́ báyìí lásìkò báyìí ẹni tó bá fẹ́ kún ìjókòó ìbánidárò nílé wọn kó pàdé òun lọ́nà. bẹ́ẹ̀ ló ṣe hijira bẹ́ẹ̀ nìkan kan ò tẹ̀lé radiyallahu ta'ala anhu wa ardaahu. umaru ni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam ó ní mo gbọ́ tí ìránṣẹ́ ọlọ́run kí alekere kí àti ìjẹ ọlọ́run ọba kí wọ́n ṣàyẹ̀mọ́ bá tí ó ń sọ wípé gbólóhùn sàmíẹ́tù yẹn òun ni gbólóhùn rìwáyà tó fi lágbára jùlọ lọ́dọ̀ àwọn olùmọ̀hàdì ó lágbára ju haddathani lọ ó lágbára ju akhbarani lọ sàmíẹ́tù yẹn pé mo gbọ́ ni mo gbọ́ kò sí èmi jì nínú rẹ̀ yẹn ni pé kì í ṣe wá sí tọ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan gbọ́ ó sọ fún mi èmi ni mo gbọ́. ó ní gbogbo tí òṣìṣẹ́ ọlọ́run bá ń sọ wípé innamal a'malu binniyat nínú riwaya kan binniyat. òṣìṣẹ́ ọlọ́run bá ń sọ wípé iṣẹ́ kì í ṣe àyàfi pẹ̀lú àníyàn. أي الأعمال تابعة للنية أو النيات انية يوم تليشني ترينا àníyàn شيخ pàtàkì كوكو iṣẹ́ lè pọ̀ kíṣẹ́ tóbi ṣùgbọ́n táni yẹn ò bá gún régé iṣẹ́ yẹn kò sí tùmọ̀ fún un. wa innama li kulli imri'in ma nawa àwọn olùmọ́ni tí a bá wo gbólóhùn innama al-a'malu bin-niyyat yẹn àwọn wọ́n ní àmàlù àti nìyàtì yẹn wọ́n ló ṣe mọ̀kọ́bálà jẹ́mù àti jẹ́mù ni ní àmàlù bìnnìyà yẹn ni pé gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan tá a bá ṣe a ó máa fún iṣẹ́ náà a ó máa gbé e sórí òṣùwọ̀n lórí àníyàn tá a torí ẹ̀ ṣe ìyẹn pé àníyàn kẹ́kan kò ní ta bá àníyàn sẹ́ni. wọ́n ní wà ìnàmálì kúlẹ̀ ní ìmọ̀ àná wa wọ́n ní ìfi ọ̀rọ̀ rinlẹ̀ ni torí pé innamal a'malu binniyat iṣẹ́ yóò máa dá lórí àníyàn ni tó ti ṣe ọlọ́run kọ́kọ́ wí síwájú yẹn ó dàbí ìgbà tí èèyàn bá tún tún wí tí èèyàn bá gbọ́ ọ̀nà míì tún wí ni pé wa innama li kulli imri'in ma nawa àti pé gbogbo èèyàn pátá yóò máa ní tí èèyàn ò ní ẹ̀tọ́ sí òun náà ni tó gbà lérò òun náà ni tó dà níyà inú ilẹ̀ tọ̀ sí. wọ́n ní faman kanat hijratuhu ila Allah wa rasulihi gbogbo ẹnikẹ́ni tí hijira rẹ̀ tó bá jẹ́ sí pé nítorí ìtọ́ ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ló fi ṣe hijira. فهجرته إلى الله ورسوله هجراره yóò máa jẹ́ tìtorí ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ torí èèyàn lè ṣe iṣẹ́ kódà kó jẹ́ sẹ́ẹ̀sì torí pé hijira yìí iṣẹ́ ẹ̀sìn ni kódà gan ọ̀kan nínú àwọn iṣẹ́ ẹ̀sìn tó wúwo jùlọ òun náà ní hijira kéèyàn kú olú kan lọ sí lumi lẹ́yìn tó gbé ẹ̀sìn rẹ̀ sá àbí rárá ó kú ládùúgbò kan lọ sádùúgbò mi lẹ́yìn tó gbé ẹ̀sìn rẹ̀ sá ó kú olé kan lọ sí ilé mi lẹ́yìn tó gbé ẹ̀sìn rẹ̀ sá ó fi ibi iṣẹ́ kan lẹ̀ lọ sí iṣẹ́ mi nítorí ó gbé ẹ̀sìn rẹ̀ sá ẹ̀rọ pé téèyàn bá kú omi kan lọ síbòmí gbogbo ibi tó ibi yòówù tó bá lọ yẹn yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. kì í ṣe dandan kíbi tó lẹ̀ yẹn kó bá lára mu wọ́n ní lọ́fà tá a ti sọ́dọ̀ mi sọ fún ìlú Mẹ́kà síwájú kó tó jáde nínú ẹ̀ wọn ń sọ fún ìlú mọ́kà pé inni la a'lamu annaki ahabbu ardillahi ila Allah ibi ìrẹ̀ ìlú mọ́kà ẹ̀mí mọ̀ pé ìrẹ̀ ni ilẹ̀ tí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo ilẹ̀ tó dá lawla anna qaumaki akhrajuni ma kharaj wàláyé tíjì bá ti pé àwọn èèyàn rẹ àwọn èèyàn ìrẹ mọ́kà àwọn èèyàn inú ìlú mọ́kà àwọn ni wọ́n lébi jáde ní ò tí wọ́n fi jẹ́ fẹ́tò mẹ́kà táwọn àwọn ará Madina àtàwọn muhajirun tí wọ́n tẹ̀lé ti ọlọ́run bá wá kọ́ńkà mẹ́kà nígbà tó ti fi ọlọ́run bá jẹ mẹ́kà lógun tó gba ìlú mẹ́kà padà tó dá padà sábẹ́ Islam tí wọ́n wo gbogbo àwọn èrè táwọn yẹn ń jọ́sìn fún yẹn àwọn ará Madina ẹ̀rú bẹ̀rẹ̀ sí bá àwọn gbégbé wọ́n lé ìlú rẹ̀ ló bá tó fi wá lù tiwa fa ìlú rẹ̀ ti padà sábẹ́ rẹ̀ ń sìn wọ́n bẹ̀rẹ̀ sí kó ẹ̀yà pé kó ti ọlọ́run mọ́ sọ pé òun padà bọ̀ wá sí mo òun padà bọ̀ wá sí mọ́kà sọmọ ti ọlọ́run bá ti àdánwò fún wọn pé à ibi òun ò ní padà sí mọ́kà Mẹdínà náà ni wọ́n máa gbé. èèyàn lè ṣe iṣẹ́ yẹn tòun ti nira tí ń kó jẹ́ bí kì ṣe torí ọlọ́run ló fi ṣe. ìlú bá ti ṣe ọlọ́run máa fi ní ẹni tó bá ṣe nítorí ọlọ́run ìjírà rẹ̀ ó máa jẹ́ torí tọ́lọ́run torí tọ́lọ́run bá kì í ṣe àbòsí. wòwò àlímù bìdá ti sùúrù ọlọ́run máa ti ń bẹ nínú gbáàyà oníkálukú wa. eléyìí ló fà tó fi jẹ́ sí pé gbogbo tí èèyàn bá ṣe fún ọlọ́run kí èèyàn pọ̀ kàbalẹ̀ lórí ẹ̀ kí èèyàn ṣe inú òkùnkùn kò pamọ́ sọ́lọ́run ọlọ́run kì í gbàgbé rẹ́kọ̀dì bùkù àwọn iṣẹ́ dáadáa rẹ kò lè sọnù kò lè dínkù àyàfi tí ó bá lékún fahijratuhu ila Allahi wa rasulihi. ومن كانت هجرته للدنيا يصيبها وأنا كانت واجهة في هجراري لتوري لأيي يبشي هجرة òun ò gbé tọ̀ mọ́kà tẹ́lẹ̀ náà kò kúkú dùn nígbà táwọn yẹn ti ṣe ṣe hijira yìí kóun lọ tíráì Mẹdínà wò kìí ṣe nítorí kó fẹ́ gbé ẹ̀sìn rẹ̀ sá kìí ṣe nítorí ìtọ́ ọlọ́run àti ìtòjíṣẹ́ ọlọ́run nítorí ilé ayé ló fẹ́ ṣe hijira. àwọn ìmúrẹ́ ẹ̀sìn yẹn ti hù hà àbí nítorí obìnrin kan tí ó fẹ́ fẹ́ nítorí ẹ̀ ló fi ṣe hijira wọ́n ní alimam ibn hajar nínú sharhu sahih al-bukhari fathul bari yẹn ó ń ṣe àwọn àlàyé kan ibi àwọn apá kan nínú àwọn olùmọ̀ sọ wípé síwájú gẹ́sì islam ò tó dé ẹni tí ó bá ti jẹ́ ẹrú rí tí wọ́n á bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ wọn ò ní fún ní ọmọlúwàbí tó jóbìnrin fẹ́ ṣùgbọ́n nígbà tẹ́sí ìsìláàmù dé ẹ̀sìn ìsìláàmù ó sọ àtẹrú àtẹni tó ní ẹrú ó gbé wọn sórí ipò kan náà ẹ̀sìn ìsìláàmù bá a débi pé tó o bá ní ẹrú irú aṣọ tó ń wọ rẹ gbọ́dọ̀ sí ìlú gbọ́dọ̀ wà tó o bá ní ẹrú irú oúnjẹ tó ń jẹ òun náà lẹ́rú rẹ gbọ́dọ̀ sí yorùbá ẹ̀sìn islam wá láti discourage káwọn ẹ̀dá ẹ̀dá bíi tèèyàn kó máa ṣẹrú fún èèyàn bíi tiwọn afẹ́ kó gbogbo èèyàn kó lóko ẹrú fún ẹrú bíi tiẹ̀ ẹrú ṣe ẹrú fẹ́rú afẹ́ gbogbo èèyàn jẹ́ ẹrú fọ́lọ́n àwa ṣe àwọn èèyàn lójú kòkòrò lórí pé kí wọn máa bọ́kùn ẹrú bákan náà àwa fi àwọn òfin kan ṣe ìwọ tó bá wọ pé kì í ṣe dandan torí pé ẹ̀sìn islam strike balance láàrin nǹkan méjì kẹ́sìn islam tó dé nínú àwọn asset tí wọ́n ní kírímà jùlọ tí wọ́n wọ́n jùlọ òun náà ní kéèyàn ní ẹrú ìbẹ̀ nínú tí wọ́n fi máa ń wọn bóòlù yẹn lówó sí ẹrú mélòó lónìí so nígbà tẹ́sí ìsìláàmù dé ẹ̀sìn ìsìláàmù fẹ́ fẹ́ ara ní àwọn èèyàn ọlọ́run bá pàṣẹ pé látòní lọ kò sí ẹrú mọ́ àti nọlífà gbogbo tí ń jẹ ẹrú ara ó ní àwọn kan látàrí pé wọ́n ti wọ́n ti invest kíni owó wọn ìsìláàmù wa ní wọ́dà ẹ bọ́kùn ẹrú lọ́rùn wọn. àwa mú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ìdájọ́ ìtanràn wa bí tó bá ṣe nǹkan báyìí kàfàrà rẹ̀ bọ́kùn ẹrú tó bá bọ́kùn ẹrú ó ní ládàá báyìí ó ní ládàá irú báyìí àti báyìí àti báyìí nítorí pé a fẹ́ kí àwọn ẹrú yẹn ṣe kíni káwọn ẹrú yẹn tán bákan náà fi àwọn ọlọ́kan kan àwọn ìdájọ́ kan kalẹ̀ lórí ẹni tí òun ò bọ́kùn ẹrú tiẹ̀ bí àwọn àdájọ́ ìwé ẹ̀kọ́ mọ̀ pé ẹrú yìí àti wá àti níwájú ọlọ́run inna akramakum gbogbo yín àti wọ́n tó lẹ́rú àtẹrú gbogbo yín ẹrú sí ọlọ́run ọba ní ẹni tí dẹ́rẹ́jà rẹ̀ ti ga jù ẹni tó fi lágbẹ́lẹ́ jùlọ lọ́dọ̀ ọlọ́run òun náà lẹni tí ó fi báyọ̀ ọlọ́run ọba jùlọ. wọ́n wá ní nígbà tí ẹ̀kí islam dé sẹ́ni muslim ṣe yí dírá yẹn àwọn èèyàn kan àwọn rò pé opportunity lélẹ́yìn fún wa láti rí àwọn lárúbáwá obìnrin tí wọ́n jẹ́ ọmọlúwàbí fẹ́ léyìí tó jẹ́ sí bíkẹ́ni islam tó dé ń wọ̀ láǹfààní rẹ̀. àwọn olùmọ̀kẹ́ni ìtọ́fà tó ṣe ọlọ́wọ́ bá fi wí àdìsí gan òun nítorí arákùnrin kan tí wọ́n ń pè ní muhajiru ummi qais wọn lárábìnrin kan tí wọ́n ń pè ní ummi qais tí arákùnrin yẹn torí ẹ̀ ṣe hijira lọ sí madina tó gbóbìnrin yẹn fún ní kọ́ndíṣàn pé tí ó bá fẹ́ wọn àbí wá síbò àbí wá síbò madina tó wá bọ́ sí àsìkò táwọn èèyàn ń ṣe hijira nítorí ìtọ́lọ́ àti nítorí ìtòṣìṣẹ́ ọlọ́run tí wọ́n ń gbé ẹ̀sìn wọn sá ẹni yìí kì í ṣe nítorí kó fẹ́ gbẹ́sìn rẹ̀ sá ló fi lọ bí kò ṣe nítorí ìdáni nítorí obìnrin yẹn ilé bàtí àná máa fọn sọ pé ọmọkánà hijratuhu lidunya yusibuha. أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه هجرة عليك yóò máa dá lórí ètò torí ẹ̀ ṣe kí ni torí ẹ̀ ṣe kíṣẹ́ láti. eléyìí ẹ̀fọ́ sí wẹ́wẹ́ àlàyé innamal a'malu binniyati àti wa innama likulli imri'in ma nawa ni. àwọn olùmọ́ni àpèjúwe lòṣìṣẹ́ ọlọ́run ọba mú wa nígbà tó fi sọ pé man kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi. ike àpèjúwe ló ṣe ọlọ́run ọba fún wa láti fi ṣe àlékún àlàyé nípa ohun tí a gbà lérò pẹ̀lú innamal a'malu binniyat. hadithi tí a bá wò a kò fẹ́ má sí báàbù kan nínú àbúwábù fiqh tí àdìsí tí kò wọnú rẹ̀. torí pé ń sọ̀rọ̀ nípa àníyàn àníyàn yìí òun náà ni òpó múlérò iṣẹ́ wa. òun lòpó múlérò iṣẹ́ wa gbogbo ṣẹ́ tàbá ń ṣe pátá àníyàn òpómúlérò rẹ̀ lópin ìgbà tí o bá ti sí àníyàn tó gún régé nínú ẹ̀ ìyẹn kàn ṣe wàhálà ní gbọ́rọ̀ kó sọ wa ẹni tó lọ hajj ní ìsìn lápèjúwe nítorí kó wọ́n lè máa pè lálàájì tẹ̀bá wá pè tẹ̀bá ní tó bá dé láti hajj tẹ̀bá ní Abdulaziz yóò àfàjúrò. àkílódé bọ̀dá ṣé ẹ mọ̀ pé mo lọ hajj ni bí ẹ ti ní mi ibi tó ti yẹ kó fẹ̀yìn àti ibi ti yẹ kó fẹ̀yìn yóò fẹ̀yìn torí kó ti gbé e góòlù sí torí pé kì í ló lọ ṣe ẹ wo wàhálà bí ẹ máa ń ṣe bí ẹ kódà àjọ tó bá di jẹ́ ògbéǹdà alkiyama kìí ṣe pé wàhálà yẹn kìí ṣe pé a ò ní san ní ẹ̀san iṣẹ́ yẹn lásán yóò tún jẹ́yà. ilé ọba ní ma hadith ta'ala anhu arda wọ́n ní tó bá di jẹ́ alkiyama awwalu man tusa'aru bihimu an-naru sẹ́lẹ̀. ila jahannama ìdí ọlọ́run ọba mọ̀jẹ̀ ká gbóòórùn rẹ̀ dípò páàlì. iná náà wàláhì ó tayọ ntí ìròrí èèyàn tó lè gbé lọ́jọ́ kan wọ́n ní òṣìṣẹ́ lámà àmàṣẹ́ sálàmù jókòó pẹ̀lú àwọn sáábì rẹ̀ wọ́n ní àtòjíṣẹ́ ọlọ́run àtàwọn sáábì rẹ̀ wọ́n gbọ́ ríró nǹkan tí nǹkan kan ró tó dún bí ìgbà tí nǹkan bá bọ́ọ̀lẹ̀ àwọn sáábì náà gbọ́ ànábì sálàmù gbọ́ àwọn sáábì gbọ́ wọ́n ní anabi sasẹ́lẹ̀ máa sọ fáwọn sáadé rẹ̀ pé sẹ́yìn máa kí ló ró yẹn kí ló dùn yẹn wọ́n ní òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní òkúta ńlá kan ni tí wọ́n jù sínú jahannama for the past seventy years ó jẹ́ kẹ̀ dé kọ́ọ̀rù jahannam ní ìsinmi ìyẹn ni pé òkúta yẹn ó lò seventy years tí kò débo kò dé sálẹ̀ jahannama bó lè wá rò pé jahannama rí gan mo la rò pé náà náà rí ṣe mọ̀ pé nǹkan tá a jù látòkè tó ń bọ̀ wálẹ̀ ṣe mọ̀ pé yóò máa bọ̀ wálẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú speed ni. tòun ti lílọ ilẹ̀ pé ilẹ̀ la jù sí kìí sókè yẹn ó lò seventy years tí o ti débẹ̀ anabi sísan lọ́mọ wa ní tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwọn tí wọ́n kọ́kọ́ wọ ná tí wọ́n kọ́kọ́ tọ́ iná wò kì í sàwọn làwọn kẹfẹ́ rí bá kì í sàwọn làwọn tí wọ́n ṣẹbọ sọ́lọ̀ ó ní alákọ̀ọ́kọ́ wọn àwọn ìran mẹ́ta èèyàn ni àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í ṣe wọn kì í ṣe àwọn wọn kì í ṣe àwọn wọn kì í ṣe àwọn fọ́lífọ́lí àwọn wọn iṣẹ́ dáadáa ni gbogbo wọn ṣe ṣùgbọ́n ṣẹ́ tí wọ́n ṣe yẹn tòun ti pé ṣe dáadáa ni àníyàn wọn ò dáa. anabi ni alákọ̀ọ́kọ́ sallallahu alayhi wa sallam qari al-Qur'an òun náà ni olùka Qur'an subhanallah àṣé èèyàn lè ka Qur'ani kó tàtàrí kíka Qur'ani kó wọ́n náà táníyàn rẹ̀ tó fi ka Qur'ani ò bá ṣe kiri tí ò bá dáa wọ́n ní tó bá díjọ́ pé dàlkìyàmà ọlọ́run mú kọ́rí olùkùránì yẹn wá ẹni tó mọ kùránì kàdàdà nílé ayé tó sì gbajúmọ̀ sí gbogbo èèyàn mọ̀ pé kọ́rí olùkùránì nílé wọ́n ní ọlọ́run bọ́ wa sọ pé mo ṣe ní ẹ̀mà fún ọ mo fún ọ ní kùránì yóò ní bẹ́ẹ̀ ni èrè ọlọ́run ní ẹ̀mà tó ṣe fún mi yẹn èmi náà fi jọ́sìn fún ọ ni ìlú bàtí èmi náà fi fi kùránì yẹn tí mo fi mọ àwọn ẹlòmíì wọ́n ní ọlọ́run bọ́ wa sọ pé kàdàbta innama qara'ta li yuqalu anka qari ó ka kùránì ni ó ṣe wáàzí lórí ìdíkà àwọn ẹlẹ́ni masha Allah àfààní ẹ tó bá gbé àlàyé kalẹ̀ subhanallah àfààní ìmọ̀ pọ̀ àfààní masha Allah ó mọ kùránì ká ní tó fẹ́ jẹ nìyẹn ó dẹ̀ ti jẹ́ látàyé ọlọ́run wa sọ fún pé innama qara'ta li yuqalu anta qari ó kà á ní nítorí pé ó lè sọ pé masha Allah tó bá ń ka kùránì fún yín báyìí subhanallah yorùbá nìkan tó tó lè ka kùránì bí rẹ wà. ìntòfẹ́ nìyẹn ìntòfẹ́ káwọn èèyàn wí nìyẹn wọ́n wá ti wá wí sẹ́ni pé ẹ̀sán tó fẹ́ gbà ó ti ṣe kíni ó ti gbà á ọlọ́run aṣọ ọmọdé wọ́n ti wá wí bẹ́ẹ̀ ẹ̀sìn tó torí ẹ̀sìn yẹn o ti ṣe kí ni ti gbà á o lẹ́sìn kankan mọ́ lọ́dọ̀ wa lónìí ọlọ́run wa pàṣẹ káwọn màláíkà kó wọ́n da díẹ̀ bolẹ̀ kó wọ́n wọ ọlọ́nu náà èyí àdàbìlà kọ́nà kó sọ wa ṣẹ̀rí dé ẹ̀wù iṣẹ́ dáadáa ẹ̀wà níyàn tí ó dáa innamal a'malu binniyat. kì í ṣe bọ́lá òun ní gba sẹ́yìn lásán tá a bá torí nǹkan míì tó yàtọ̀ sí sí ọlọ́run tó fi yàrá ìkẹwà kọ́nà kó sọ wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni almujahidu fi sabilillah subhanallah ìwà àwọn sẹ́yìn jihad ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run ọba ẹni tó lọ fi ẹ̀mí rẹ̀ wéwu àwa tí a ò mọ ìdí ń bẹ nínú gbáàyà ọmọ èèyàn torí pé ọlọ́run ọ̀nà káwá wó yẹn ní ìsàkùtà àníyàn rẹ̀ ò àníyàn rẹ̀ ò kí ni ìwọ fi wọ́n kí ni kí irinṣẹ́ wo ló lò instrument wo ló ní tó tó ń gbélé àyà àwọn èèyàn tó fi mọ̀ pé àníyàn ilé ìdá àníyàn tọ̀wọ́n ò ta ló ń ràn àníyàn ọlọ́run nìkan ló mọ̀ nínú ọkàn ló wà. ní ìdájọ́ tiwa a ó dá àyàn lẹ́jọ́ pẹ̀lú ń tá a bá rí ti ń ṣe ní zọ́ọ̀hìr tí tó hàn sí wa ní gbangba wọn náà láti ṣe dájọ́. mujahid ẹni tó jáde láti lọ ja jihad àwọn ó ṣe ìdájọ́ pé ó ń ja jihad láti fi ṣe kí ni láti fi bí ẹ̀sìn ọlọ́run ọba gani saniyan rẹ̀ da abaniyan rẹ̀ da kí ni bẹ́ẹ̀ nu gbáyà rẹ̀ kò sẹ́ni tó mà nínú ìdájọ́ tiwa ó sọ pé ó fẹ́ bẹ́sìn ọlọ́run ọba gani wọ́n ti bá díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọba tó mọ ti mẹ́nu yóò wá pé irú ẹni yóò wá pé mo mo mo ṣí ọlá fún ọ mo ṣí ọ ní ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ akin tí wọ́n ní agbára ó ní bẹ́ẹ̀ ni rí ọlọ́run agbára tó ti fún mi yẹn náà mo fi jagun sójú ọ̀nà rí ọlọ́run ọba ni ọlọ́run ọba ni yọrọ ló pa. ìnáma pàtẹ́lìtà lè kọ́ ọ́ lẹ́ ànjá ṣùjà. ó ń jagun subhanallah ìyẹn ni pé ọmọ èèyàn ni pé a lè ara wa wéwu nítorí káwọn èèyàn lè ṣe gẹ́lẹ̀ kó lè yìí wá wọ́n ní ọlọ́run sọ fún pé ìtọ́fà tó fi ja jihad yẹn nítorí káwọn èèyàn lè sọ pé ah mashallah lágbájá akínni láti gbàtà ti bẹ̀rẹ̀ kò sásẹ́yìn torí rẹ̀ ló fi ja jihad tó jọ̀nà ọlọ́run ọba torí náà torí ẹ̀ ṣe yẹn àwọn èèyàn ti wí wa lónìí ọlọ́wọ́n bá pàṣẹ pé kó dájú ẹ̀ bolẹ̀ kó wọ ọlọ́nu náà ìyá àzàmbìlà sẹ́ni pé iṣẹ́ àkọ́kọ́ ìyẹn àkọ́kọ́ kọ́rí olùkọ́ránì ni èyí ẹlẹ́ẹ̀kejì jihad ló ṣe fi sabilillahi nínú ìdájọ́ ọmọ èèyàn láyé ọ̀rọ̀ sọ pé jihad mujahid lélẹ̀ tòwúgbà tó dijọ́ pé dàlùkìyàmà ọlọ́run tó máa ń dín bẹ́ẹ̀ nù ọkàn rẹ̀ ó fi ó fi hàn pé síbi tó torí ẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ti wí pé akínyàn wọ́n ti wí ó gbà á òun ni alimufi kò fi sabilillah àwọn náwó náwó sójú ọ̀nà ọlọ́run ó kọ́ mọ́sálásí masha allah ó kọ́ ilé ìjẹun masha allah ó ń ran àwọn èèyàn lọ́wọ́ àwọn aláìní àwọn aláàárẹ̀ àwọn masaki ó kọ́lé àwọn ọmọ òrukàn gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí iṣẹ́ dáadáa ni masha allah wọ́n ti bá jẹ́ ọmọdé alikiyama ọlọ́run ọbọ ni mo kẹ́ ọ mo rọ̀ ọ́ lọ́rọ̀ yóò ní bẹ́ẹ̀ ni èrè ọlọ́run ọ̀rọ̀ tó rọ̀ mí yẹn mo ná sójú ọ̀nà rẹ ni ọlọ́run ọbọ ni ẹ̀rọ ló pa ó ná owó yẹn nílé ayé nítorí káwọn èèyàn lè sọ wípé munfiq bí a masha Allah alájú lágbájá tọrọ ẹ ti bá délẹ̀ kì í gbẹ̀yìn níbẹ̀. wọn lọ́lọ́run sọ fún pé nítorí bẹ́ẹ̀ òun ló fi náwó yẹn nítorí náà àwọn èèyàn sì ti wí in tó torí ẹ̀ náwó yẹn torí ẹ̀ kò ní ẹ̀san kankan lọ́dọ̀ Ọlọ́run. ọlọ́run wa pàṣẹ wípé kí wọ́n dojú ẹ̀ bolẹ̀ kí wọ́n wọ́ lọ sínú náà iyadhan billah ṣẹ̀rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí iṣẹ́ dáadáa ni wọ́n ṣe ṣùgbọ́n kí ló ṣokùnfà kí wọ́n jí àwọn èèyàn àkọ́kọ́ tá àkọ́kọ́ fi sínú náà èyí tó ṣokùnfà rẹ̀ náà ni pé èyí tí a ṣe láti fi wojú rere ọlọ́run wọ́n ṣe láti fi gba ẹ̀yìn àwọn èèyàn ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí wípé téèyàn bá ṣiṣẹ́ dáadáa táwọn èèyàn wá ń yíyàn lórí iṣẹ́ dáadáa tí èèyàn ṣe yẹn pé iṣẹ́ yẹn ti bàjẹ́ là bẹ́ẹ̀ ìjẹ́rìí dáadáa àwọn èèyàn látàyé àpẹẹrẹ dáadáa àlàkìyàmà ni ṣùgbọ́n lásìkò tí àwọn èèyàn bá ń ṣe yẹn kí yẹn gbìyànjú láti rí pé kò ta bá àníyàn tẹ̀yà kí yẹn gbìyànjú láti rí pé kò ta bá àníyàn tẹ̀yàn ìlú bàtà níbi sinam ti kọ́ wa wípé ká máa sọ wípé tá a bá gbọ́ tí wọ́n bá yìn wá ká máa sọ wípé ìdí ọlọ́run ọba ij'alni khayran mimma yadhunnun ìdí ọlọ́run ọba dákun jẹ́ kí n jẹ́ ẹni tó lóore tayọ ní tí wọ́n ń gbà lérò pẹ̀lú mi ní tí wọ́n ń rò nípa mi wọ́tír lè máa láyé alẹ́mùn ìrì ọ̀rọ̀ ọba irú ẹlẹ́ṣẹ̀ ni ní ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ tó mú wọn máa yìn ní ìrẹ́ ọlọ́run ṣàforíjì rẹ̀ fún mi wọlẹ́tù àkíní bima yaqulun ìrẹ́ ọlọ́run ọba dẹ́kun má ṣe mú mi pẹ̀lú táwọn èèyàn ń wí nípa àwọn ọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n ń sọ nípa mi ẹni tó fẹ́ bọ́lọ́hùn pàdé dáadáa yóò máa sá yóò máa gbìyànjú kí n táwọn èèyàn ń wí nípa iṣẹ́ dáadáa tó ń ṣe yẹn kó má tàbá kíni kó má tàbá níyàn rẹ̀ eré lọ́ba tó jẹ́ sí pé àwọn ẹni ìsíwájú rere tí a bá wo ìṣẹ̀mí wọn a ó rí àwọn nǹkan ìyàlẹ́nu tó pọ̀ gidi ga nípa ohun tó ní láti ṣe pẹ̀lú àníyàn wọ́n ní ọ̀kan nínú àwọn sẹ́lẹ̀f ó gba àwẹ̀ fún ogún ọdún ìyàwó ẹ̀ tí wọ́n jọ ń gbélé kò mọ̀ pé ń gbààwẹ̀ àwẹ̀ náfìlà àwẹ̀ náfìlà oúnjẹ ọ̀sán rẹ̀ a máa wá gbé yóò gbé jáde ńlé yóò lọ fi tọrọ nítorí pé ń bẹ̀rù kíyàwó òun mà tíyàwó òun bá mà kí àṣetáàní torí pé tòun ti gbéyàwó ẹ̀ ni àṣetánì lè wo àárín èèyàn àti àníyàn èèyàn pé ìyàwó mi gan yẹ kó wọn náà mọ̀ pé àwọn òun rí èèyàn ọlọ́run kan fẹ́ ṣẹ̀rí pé iṣẹ́ bàjẹ́ nù wọn a máa sọ àníyàn wọn gidi gan. èyí ló fà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọn a máa ṣe pamọ́ wọn a máa ṣe pamọ́ tòun ti kékeré ṣe láìfi ni kéèyàn ṣe nǹkan ní gbangba ṣùgbọ́n ṣíṣe ní gbangba yẹn ó rọrùn káṣetánì bàjẹ́ lọ́wọ́ ṣùgbọ́n afẹ́ kéèyàn ṣe ní gbangba tí mọ́síláhà ti ṣe ní gbangba bá wà látàrí wípé àwọn àwọn èèyàn míì tí wọ́n rí dáadáa téèyàn ṣe yẹn káwọn náà ṣe kíni káwọn náà kọ́ ṣe pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tí yẹn bá mọ̀ pé àníyàn èèyàn ọkàn èèyàn ọkàn èèyàn lẹ èyí tó fi dáa jù náà ni pé kéèyàn ṣe kíni kéèyàn ṣe nǹkan téèyàn ó ṣe yẹn ní kọ̀rọ̀ ilé ìbàdàn jẹ́ sí pé anna Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ fún wa nípa àwọn ìran méje èèyàn tí wọ́n wà ní abẹ́ wògì tó bá dijọ́ gbẹ̀ndà alkiyama lásìkò tí ẹ̀rí bóoru ṣe mú yìí ẹ̀rí bóoru ṣe mú yìí tóòrùn bá mú ní ọ̀sán tó jẹ́ sí pé èyí ò fẹ́ lè họ oòrùn yẹn wọ́n ní ó wà ní lọ́wọ́ báyìí ó wà ní nǹkan bíi ninety three million miles lọ́wọ́ báyìí ninety three million miles away lòrùn wà sí wa ninety three million ẹni jíjìnà tó jìnà sílẹ̀ ayé ṣùgbọ́n ẹ wo bó ló ṣe mú wa. tubali jo gende alqiyama wo be washi wa mi yo sumo wa ni odi wa mi kan e ri si yo si o mi yen jina subhanallah awon me yo ma lagu wo ma wo ogun ogun yi yo po de ri pe bi we se ba se po si be ni ogu ni o se po telomi kò ní tayọ kókó sẹrẹ telomi ò di orúkú telomi yóò di ọrùn rẹ débi pé yóò máa nàgà ní nítorí kí oògùn náà má bàa wọ́ bó má bàa wọ ẹnu rẹ̀ oògùn ẹnìkan kò sì ní tabatẹlómi wọ́n á ní nígbà tí oòrùn yẹn bá dé one million ọba ó méjì fún ṣéèdì kan boji kan tí ó jẹ́ títí àwọn èèyàn kan ìran méje èèyàn kan ni wọ́n wà nínú rẹ̀. nínú àwọn ìran méje yẹn èyí tá a fẹ́ lò nínú rẹ̀ tí ó lọ pẹ̀lú hadith tí a ń sàlàyé òun náà ni rajulun tasaddaqa bi sadaqatin fa'akhfaha hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminuhu arákùnrin kan ó ṣe sàárà ó wá fi sàárà náà pamọ́ ó ṣe sàdákà ó wá fi pamọ́ débi pé apá àlàáfíà rẹ̀ ò mọ tí apá ọ̀tún rẹ̀ ṣe kí ni tó fi pamá apá àlàáfíà rẹ̀ ò mọ èyí tí apá ọ̀tún rẹ̀ tó ṣe kí ni tó fi ṣe sàárà yẹn nítorí ìbẹ̀rù gíríyà ó má ṣe kí ni kó má bàa wọ́ tó bá díjọ́ gbẹ̀yìn àlùkìyàmọ̀ torí ìyẹn tó ṣe yẹn torí ìyẹn tó ṣe yẹn tó bá dijọ́ gbẹdẹ àlùkìyàmà lásìkò tí òòrùn yẹn tí ó máa ta àwọn èèyàn lára òun yóò wà lábẹ́ bòjì ọlọ́run ọba ni kí ọlọ́run ọba kí ó má ṣe àkàwá fún wa nítorí àsìkò a ó dúró fún ìrun pípé wọn lọ́wọ́ ìjà rárá. Oh. nítorí ìdí eléyìí àníyàn ṣe pàtàkì púpọ̀ nínú ìsẹ̀mí mùsùlùmí inshallah tabaraka wa ta'ala síwájú kí a tún wọ hadith kejì ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ a tún mú ẹnu díẹ̀ nínú àwọn kọ̀wá ìbìtì hadith yìí tí ó kó sínú wallahu ta'ala a'lam lọ́wọ́ báyìí tí ìbéèrè bá wà tàbí ìpè àkíyèsí tàbí àfikún gbogbo eléyìí ni àyè wà fún ìbéèrè ìpè àkíyèsí tàbí àfikún inṣàlá ta'ala ló jẹ́ sí pé Sheikh Muslim ti dáhùn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè nípa ohun tó ní láti ṣe pẹ̀lú àníyàn náà gbogbo ala ti mọ̀ wípé àníyàn èèyàn ní fẹ́ wọnú òun kó máa ṣe nàwẹ́yìtù. صلاة العشاء فريضة خلف إمام راتب على شارع كيلو قاتبوي yóò da ọkọ yóò sọ fọlọ pé irun ṣáà lòún fẹ́ kí yóò tún sọ fọlọ pé ẹ̀yin lè máa mú lòún ti fẹ́ kí irun jẹ míì ni o ládàá mi jẹjẹ sẹmù gbọ́dọ̀ dín o yóò tún sọ fọlọ pé mọ́sálásí tóun ti fẹ́ kí lẹ́yìn ìmáàmù gan mọ́sálásí lórúkẹ nìyẹn eléyìí wá dá ọ̀pọ̀lọpọ̀ fìtínà rẹ̀ tẹ́lẹ̀ mi bá dà ní ìyàfún yín báyìí subhanallah so àyè wí àníyàn lẹ́nu àyàfi sábà fẹ́ ṣe ihram sábà fẹ́ gbé ihram nìkan ni àwọn sọ pé labbaika hajjan aw labbaika hajjan wa umra ìyẹn nìkan náà ni àti ayẹyẹ nìkan oníṣẹ̀rí àti kọ́ wa pé kí a wí àníyàn jáde pé ìrírí ọlọ́run ọba mo jẹ́ ìpè rẹ lórí hajj àbí mo jẹ́ ìpè rẹ lórí hajj àti umrah sùgbọ́n gbogbo iṣẹ́ yòókù àníyàn mahalu alqal ayé rẹ ọkàn ni kí ọlọ́run kí tọ́mọ́sá ìgbà àwọn iṣẹ́ ìjọsìn wa ní ìbáàdà fún wa gbogbo ohun tí a wí tí ó ṣe dédé èròǹgbà ọlọ́run àti sunnah ní muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kí wọ́n ṣàìsàn gbogbo wa ní ẹ̀sán orí hadha subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.